Ishoju Dubai, are you sleeping here? I'm just tired. Okay, and this ones are friends? Yes, yes. Oh, okay. Ah, wow. Where are you going? No, no, no. You don't even stay home these days. So what's going on? And see what you are wearing. Excuse me. You have a limit. You're not even my father. Then can you go tó ṣẹlẹ̀ sí nǹkan tí mo wọ̀ yìí? Kí ló bá yàtọ̀ nínú nǹkan tí mo wọ̀? Ẹ eh? ẹ wò tí ẹ bá níṣẹ́, ẹ wá àkọ́ mi ṣe, ẹ Darling. Darling. Darling. Ah. ah. Kí ló dé? Kí ló ń rò tó yẹn? And why you not eating your food? Ah. ah. Darling. Darling. Ah. ah. Darling. Auntie Ayo. She insulted him this morning. Ayo did what? Kí She insulted him this morning. What? She had to say to his face, Are you my father? Hmm? She said that's your father. Honestly. Just because he complained about what she wore. What do you mean? Ayo said that? Honestly, she did. And where is Ayo now? I'm I'm a child. I'm a child. She's not that since then. do you think you're coming from? All dressed up like a prostitute. Mommy. Oh, shut your mouth. Don't you ever mommy me. Look at Ayo. Do I need to remind you what that man has been to us ever since your daddy died? He has been everything to us. He has been caring for all our needs. He has his own family elsewhere. But still, ọmọ ìwà àti àbúrò ẹ gẹ́gẹ́ bí ọmọ ẹ. So what is wrong with you? Torí pé ó tún àti tu ayé ẹ ṣe. Ó sọ wípé aṣọ tó wọ̀ dàbí aṣọ àwọn ọmọ aláṣẹ́wó. So ìwọ wá road sí. Look here. Next time, tó bá tún ever were rude to my husband, I will send you out of this house. Yes, I will do that. me, I have Yes, hello. How much money did you take out? Down here, bẹ̀rẹ̀. Five hundred what? Yes, much ṣe gbà láti sin now. Now what kind of thing is that? Even if I say whatever you want, have you ever taken a whole two hundred before? Àbólè ló fẹ́ yà ni wọ́n mọ̀ yìí. Fifty hundred and one hundred. What is wrong with you? No, no, no. No, I don't like that. I gave you an opportunity and you misused it. Well, I, I better bear now. It, it would be better for you to do that, okay? No, it's, it's all right, I'm calm, but I'm angry. Yes, I'm very angry. You, you don't do that, okay? You don't do that. All right. All right. Auntie me, auntie me. Young boy. Ah, she ah, tí nothing fi ń Okay. Why are you always speaking on dad? Eh? Kí ló ń ṣe fún Any little thing you just flare up ẹ come máa bẹ̀bẹ̀ a rọjú mọ́ wọn mama boom. Excuse me. Who's dad? Our dad. Daddy ìwà àtìtàn. She tó bá kéré jù gbà tí dádì wa ìyẹn mi pé òun ti ẹ̀rántí pé o kankan lọ́tọ̀ ṣé kò sí yàtọ̀ láàrin ọkọ mọ́ mi wà àti wa ni for crying out loud is not my dad ah, ah, excuse me kí ló ṣe ọmọ yìí ná ah, wo èmi mọ dáadáa bá tèmi o mi ò kéré jù bá ti bàbá mi kú mo dáadáa bàbá mi mọ dáadáa ṣé wọ́n lè máa ṣàlàyé tó jẹ́ dáàdì fún mi ni àbí kí ló fa ogbó trash number mi sọ́nsìn kí ló dé dáàdì wà dáadáa ṣé mo yọgí sí wọn ni àbí mo yàrá sí wọn àbí mo bù wọ́n jẹ lórí ìjókòó ah yeah yeah yeah yeah yeah mo rò pé ṣe ìgbóyìnbó yẹn ni picking up on dad idiot. Kosi, Kosi, now bounce. sorry. can you imagine. alátẹ̀yìnjẹ ẹ̀kẹ́ tó bá ti ń bọ̀ wá sí náà ti ra chocolate ra biscuit wá fún ẹ kò dẹ̀ hàn lára ẹ náà alára bíbí rẹ̀ ṣáà ẹ̀ ẹ̀ dà nínú bá sọ trash. Look at the water, so so calm. I'm telling you, it's so serene and the land is so green. Yeah. Mm -hmm. Why not take a look at that side of the film? Awesome. Wow. So beautiful, isn't it? Yes. Oh, oh my God! Look Ayo, Mide. Ayo. Please marry me. Mm-hmm. explain. I can't. Let me explain. Please, let me explain. Explain! Explain! Explain what? love you with the whole of my heart, and you know that. But you can't marry me. Oh no, I'm going to... I will marry you. I need time, Jay. There are some hurdles I need to cross. They're just obstacles that I'm going to overcome, and I'm sure I will. Jay, please. Jay, listen. Jay, don't Jay, don't do this. Look at me. know I love you. You can see it in my eyes. I love you. There's nothing more I want in this whole world than to be your wife. ṣe pẹ̀lú aṣọ mi. àǹtí mi mo fẹ́ jáde ní àwọn aṣọ mi dẹ̀ ti gbó. oh àlọ́ ò lè o fẹ́ jáde ṣé bí wọ́n ní kí n raṣọ fún ẹ ni ok o fẹ́ ṣe ìyàwó ọmọ wo ló fẹ́ máa ṣe pẹ̀lú èmi àti àbí káwọn èèyàn lè sọ pé aṣọ tẹ́gbọ̀n ẹ̀wọ̀n ló kò mí. wọ́n ní ah, o ní outing o ká lọ fún shopping then i will buy clothes for you. irọ́ ni. irọ́ àrọ́ ni. ìgbà wo la ń lọ. ìgbà wo bí ti báwo ká máa lọ náà. Ah. ẹ jẹ́ kí n change. bàbá yín sáré. èmi náà lọ change àpàdé létí. Ah. kí n máa mú eléyìí nísìnyí rẹ. ok. ó sì tún fara pa aṣọ olúwẹ̀ rose water kò lò. ẹ ṣe wọ́n ló mọ̀. ẹ jẹ́ kí n change pé yín sálẹ̀. Shadi. Yes, mom. What's up with the fashion parade? Are you going out? No, I'm not. My sister got all of this for me. They are designers, mom. You can imagine. You mean Ayo bought all this for you? Yes, she did. I love this. i am looking for this out as well. Ayo ló Yeah, she did. Where did she get money to buy all this? <laughs> oh, mommy. These are not just ordinary clothes. These are designers. But I'm sorry, you cannot wear them. Remove this one. Ha! Mommy. Don't mommy me. Oh. just take it off. Oh. Mm. ra aṣọ fún ẹ. Tí ò ṣiṣẹ́, tí ò lálọ, tí ò lábọ̀. Tó bá dé àwọn aṣọ fún Mommy now. Hey. Eh. Okay. Nonsense. Oh, still oh. oh. <laughs> Excuse me? I'll make the happiest man in the world. I'll take it know, Let me be the the entire property I'm Okay. Chocolate Okay, now what? Are you kidding me? yes! Yes! Yes! Yes! Yes! Yes! yes! yes! yes! yes! Ayomide. Yes, Dad. Hello, young man. Uh, uh, uh hello. Uh, hello, Mother. Yes, How are you? I'm very well. Okay, good. Daddy, officially, this is Jomileju. And Jomileju, this is my dad. Uh, Sir. how are you? ti ń lọ Yes, sir. You didn't tell me you have a guest now. But I want to see. Daddy, your mother ó change time yẹn all of a sudden yeah. and besides mọ́mí kan sọ pé lọ club ni wọ́n lè wà. no ẹbí original mu wa neighborhood ni you know okay let me go and attend. no no no sir you have to excuse me sir i have a very urgent appointment to attend to. it's urgent. Yeah. very urgent very very. besides mọ́mí ti ṣe àlejò trust your wife now. ah, ah mọ́mí has been too kind. that's nice that's very nice. <laughs> all right then my dear. i will make a time to come see you sir. okay that's good Yes, take care of yourself then. ẹ mi don't stay out too long. All right, ò dájú o torí yín ló ṣe mọ̀mọ́ wà táyì tẹ̀sí ara yín know. <laughs> exactly do you want here? Um, actually, I want something very classic. Mo ti lọ see a lot of weddings. Why I auditor don me come marry touch of class níbẹ̀. Um, but then to recommend yín sọ fún mi you up to the task. I'm surprised you're asking me these questions. That aside, um, soon as ni mo wà particular about. Ṣé àwọn yẹn á ti mú nǹkan gan. Wọ́n dẹ̀ máa ní ìdí ta a ti máa pààrọ̀ kínní yẹn ọlọ́wọ́n yẹn kárí kọ́ọ̀dù ìfún níjọ́ nǹkan ẹ̀yẹ wa tẹ bá wo size àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wa rí pé nǹkan bí ẹran bí ẹran ògbúdọ̀ wọn níbi tá a bá kó wá ní ata fẹ́rẹ́fẹ́. ẹ ṣe rí pé ẹran ológun gbogbo bíbẹ ẹ madam. mo rí pé ẹran ní gbogbo bọ́dì yẹn. sorry <coughs> with the calibre of people tó ń bọ̀ ní party yẹn because it's an after party um, ṣe ẹ mọ ram agbo ẹran agbo yẹn tó máa gbé sórí steak tó máa ti àtàbọ̀ lára yẹn. ká máa máa rẹ́ táwọn máa rẹ́ ìlú àwọn ẹ̀là fẹ́ tó ti máa sí lára. Ah, sorry for coming in hmm. i'm very very sorry. kúrò ń bí wedding planner lèyí ó tútù dé onírokúrò ah! wedding planner eh. ah, ó yá lọ́ba wá ọtí ni. tí ó dé ní kí náà ni. ọtí ni ọtí ni ọtí ni ọtí ni ọtí ni number one yìí number two ọ̀dì yìí ọtí tó number three ọtí tó ni. Eh, eh, eh. àwọn ẹran. ó tún gbóná ó tutù kò ní mí ni o tó bá tiẹ̀ gbóná máa fẹ́ ọtí ni o ọtí yẹn ó wà very important. madam sẹ́rí tẹ́ bá fi tí wọ́n ṣe wọ́n máa dàgbà nípa àṣekọ́mẹ́dì ni tẹ́rọ̀ mi yẹn ẹ̀jọ̀ nítorí tọ́lọ́ sẹ́rí àìdíà ẹlò ẹlò Báyọ̀ èmi ni mo ń ṣe wedding. ìwọ ni ẹ tó bá dìgbà tiẹ̀ kó o fún ọ lópinion ti ti jẹ́ kí n sọ̀rọ̀ pàtí tèmi. ọtí mi mu ni o mi mu ni o ọtí ni o ó wà important o ẹ ṣe ń gbọ́ wedding planner Báyọ̀ ọtí ni o ó bọ́ tí lé ni o bẹ́ẹ̀ni látọjọ́ tó ti bí bàbá ti ti gọ bẹ́ẹ̀ni o. well madam Sherry idea ẹran tí Lanre sọ yẹn ẹran tó máa hang yẹn tó máa tẹ máa táwọn èèyàn máa ah, mo like ẹ̀ gan ìyẹn máa make sense ẹ bá lè ṣe àsun awó àwọn awó tó máa lásùn yẹn tó máa fi ń ṣe àsùn yẹn ní mind yẹn náà. àwa náà ṣe ká àwa náà fẹ́ẹ́ rí. tó bá ti di bá tiẹ̀ kó fọ́tí bàbẹ̀ jẹ ọmọ ah, pásítọ̀ mo fẹ́ fẹ́. ẹ má yẹ kẹ́ ẹ̀rọ pọ̀ ẹ̀rọ tí ni o lẹ́yìn ọtí ọtí ló tún. ṣe jẹ́jẹ́ dákun ṣe jẹ́jẹ́ ìwọ ìyàwó ṣe jẹ́jẹ́ ṣe jẹ́jẹ́ ìwọ ìyàwó ṣe jẹ́jẹ́ bọ́ṣọ lásìkò pọ́nmi lásìkò fún ní kinní ti bí yẹn lásìkò. ẹgbẹ́ mi lọ́wọ́ sọ́dọ̀ ẹ̀gbọ́n. àbúrò orí kò lè fẹ́ láti sọ kinní yẹn gan. kinní yẹn lásìkò kí ni kinní náà. kinní yẹn ẹ ẹ àǹtí mi ó tó ni mò ń sọ fún yín hmm. kinní yẹn gangan ló wà. ìwọ ọmọ nǹkan tó ń jẹ́ kinní ṣé ẹ̀yin ò understand tí bí yẹn ló máa mọkọ dúró. ṣáà dé kí ni. ó ti ṣe mi ò ṣe ẹ̀yìn kí ni ọmọ tó jẹ́ sí tìbí yẹn àwọn relationship programs ni. shade shade mọ́mí àgbọ̀. mọ́mí. no. kì í ṣe pé mo ṣe mo ṣe mo àdúrà yẹn lè fún yín láàdváìsì. advice ni oṣù kìkì ní ìlú lọ́wọ́ lọ́wọ́ sábẹ́. mo máa wọ relationship. mọ́mí àgbọ̀ mọ́mí o mọ́mí ṣáde. báwo ni o. ẹ káàbọ̀ sà. màlẹ́ kúlé o. ẹ sà ọ̀gá ẹ sà ẹ ní lẹ́tà sà. lẹ́tà bẹ́ẹ̀ sà. láti bọ́. mi ò mọ ẹni ẹ rí o ó kàn ó kàn wá ó dẹ̀ bèrè ó dàgbà ó dárúkọ yín sòwò dẹ̀ nìkì fún yín ní lẹ́tà. Oh, ok o ṣe máa lọ́ntì ẹ̀. advised to stay away from Hayomide. It's, it's in your own interest. Never, I do I'm asking you questions. I have no single idea who wrote this. I got this from my younger brother and I'm asking you. You're asking me who wrote this? Asking me that question? What's going on? What is going on? I don't know anything about this. Someone is writing to me to leave you and you know nothing about it. you talk to me. this baby... Don't, don't, don't. It could be a prank. It could be one of your friends. You know, it could be Or, or Larry or my father or my grandfather. Bring up names. I'm enjoying this. No! come on. You you know Bayo now. Let's call Bayo now. On, honestly, only Jay Bayo. Jay, look at me. You know your friends now. You know mo waiting eré tí gbogbo ẹ̀ máa ń Jay. Why are you making this difficult? Of course, I don't have any, I don't have any skeleton in my wardrobe. I've got clothes. Oh, I'll get to the bottom of this. You know I promise you. Very interesting. You know what? I know what to do. Uh, eh, Olga, Olga, eh, yeah? excuse me, sir. Come here. Uh, uh, pension wallet tẹ̀yìn jáde and you ò jẹ́ kí n Okay, what, what is it? So, sorry, sir. I won't escape mind, minister. Uh, oh. ẹnìkan ló mú lẹ́tà ọ̀sà. I'm so sorry, sir. Oh, escape my minister. No, no, it's fine. I'm sorry. Again? Ah, sir. Kí ló ṣẹlẹ̀? Nothing. Nothing. Don't worry, don't worry. I'm fine. I, I, I have it. What do you, my brother? You can go back to your. I'll be fine. Yeah. Any, any nice day, sir. All right. Thank you. Yes, sir. You see, as for me, I will tell you to forget about these wedding plans and look for someone else because she's not the only girl in this country. I don't know why you have to put your head inside inside a bottle that will eventually crack your head and, and destroy you. The first straight letter, the second one, and you still want to go ahead. Can you this? give such advice? What advice? To quit the wedding at this time. goodness sake ordinary is, wedding plans. are you kidding me. they are not even married. very to me. now huh? okay i'm listening. nowadays it's very even difficult to find a good girl. yes i and know that. and when you get one you hold on to it. Uh-huh. you get my point. yes. so you can't tell him to cancel the wedding. so plan. what because of normal threats empty ones. so for goodness sake what about the first threat letter the second one. forget the threats. the first one the second one Listen you said you should forget am. listen forget no. about that they are empty threats. oh empty threats you call yes, that. yes empty threats. empty threats you call that. jealous boyfriend ex boyfriend. okay. You know? So yeah. what will happen eventually if they carry the threat out? Nothing will happen. Nothing will happen. Kì í ṣe lẹ́yìn. Nílẹ̀ ìbọn. Ah! Ní ìlú táwa yìí. Níbo? Ó sì kò tó And who are you for goodness sake? Ah! Èmi. <laughs> Ó mọ̀ mí. Ẹ ìta ni ẹ. <laughs> Èmi Báyọ̀lé. Báyọ̀lé kọ̀. Ìyálé ni. Ìyálé ló bá bá. Maybe you are the one writing the story. Ah. You might be even writing the text. All these oh. messages he's getting. Maybe it's even you. mo ṣe wá ní bó ṣe ń I know the kind of person you are. What because you? if eventually if it happens, you are going to that run away. That will happen. That will happen. That will happen. What do you what do you do? Tell him. Ọmọ yẹn. Tọ́ ọmọ yẹn. Tell ọmọ. What are you saying to me? I mean, somebody is threatening to kill me and you're telling me to go out with this wedding? How come? How? How? How is that possible? Jay, calm down. It hasn't got into this. Calm down? About what? It hasn't got into what? Until I'm killed? Of course. Until I... Excuse me? Look at what I'm talking about. Read, read what are you telling me? Third letter in a row, threatening to take my life, and you're telling me it hasn't gotten to this until I'm dead? Jay, you can't die. No, like you! It's just empty threats, empty letters, papers. They're nothing. Why? Are you, are are you okay? Jay, you're overreacting. I'm overreacting. Am I? Am I? Are you? Are you? Are you okay? Are you sure you're in your right senses? You're telling me I am overreacting or something? am I insane? Am I, am I going crazy? Honestly, I don't know why you're reacting like this. Or you're still little you now. You know what? I'm done. Oh God, Jay, please. I'm done. I'm done. Jay. No, no, no, no. <laughs> you know, you know what? You know something about me, eh? You know, I don't just talk. Everything about me is, I'm, I'm a very straightforward person. My decisions are so terrible. And I've taken my decision about this. I'm out. Excuse me. Yeah. promised me. I beg you in the name of God. You, can't do this. You can't I can't do what? I cannot do what? You expect me to get married and die? I didn't even pregnant and carry her out. What are you telling me? Yeah, you can't die. You can't die. What do you mean I can't die? Somebody's threatening to kill my life, to take my life, and you're here telling me I can't die. What do you want to do about it? Jay, you promised me. This was not what you promised me. <laughs> overcome me. What happened to the love you used to share? Jay, please. Look at me. I, I can't take such chances. My life is at stake. I, sẹ́ni tó máa gbọ́jọ pẹ́ kò sẹ́ni tó máa gbọ́jọ pẹ́ tẹ́rù ò ní bá. I mean, we can assume it's a mere threat and later on go carry it out. I promise. Say, say, say. Hey, what do we do? My life is at stake. Kálí ní pé empty threat ni kó lọ padà di you can't die. See, I'm going to go home now. I'm going to talk to mom and we're going to go to the police. We'll put an end to all this. Jay, please. Sorry. right. know not For everything you do in life, there's a better place and there are better people. Take for instance, you're the richest man in a particular village. There's always the richest in the country. For everything you have, everybody you have met in life, there are better people to meet. Hmm. Actually, one really matters she body. And I'm sure by the time you, you move forward, you're gonna meet someone better than I am. Because I am so sorry, I can't do this. I am sorry, I can't. I really wish I can. I'm ready to take the I'm ready to take the risk. I want to plunge and see whatever comes out of it. But I'm sorry. I'm sorry. I'm so sorry. I'm so sorry. I, come Come, come, come. No, I, no, wait, what? I, I, I, I, I, Let, let's, you, you don't want to do what? Listen. What? What do you, what do you want to do? Calm down. No, no, no, no. Wait, wait, wait. You're joking, right? I, uh, I am dead. No, you can't. So you can't do this to me. What, what do you want me to do? Auntie me. kí la fẹ́ ṣe báyìí. kí la fẹ́ ṣe hmm. àbí ta ni ó máa gbọ́dọ̀ kó ẹ̀ tí òun kí ta ni irú ẹ̀ máa ṣe tí òun sàṣàlà fẹ́ mi àbá àkọ́kọ́ pẹ́ èkejì pẹ́ ọmọ sẹ́yìn drop me letter sí ọ èèyàn náà máa bẹ̀rù náà I don't blame him though. àti láì dín ẹ̀kọ́. ẹ ṣe jẹ́ ká pe ọkùnrin jọ mí lójú ká explain everything fún wọn gbogbo ibi tí letters ti ń wá ká ṣàlàyé gbogbo ẹ̀ fún wọn. ẹ ká pè wọ́n. How old are you? You see things in colour alone. Kí ló ń ṣe ẹ́? kí n péjọ mi lójú kí n máa kí ni bá máa sọ fún un how will I even face him and. thank you for the advice you shared madam madam everything fún mi lórí ma bẹ̀rù jẹ́ wọ̀rọ̀. kí n máa lọ àti mi solution mo máa sọ fún yín honestly. Ṣadé. mọ́mí ń pè mọ́mí ń pè mọ́mí ń pè mọ́mí ń pè mí. wọ́n ní òpè mi natural show. Yes. Àwọn ti TVN. Exactly. Exactly. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Àti ọmọ pẹ̀lú òun fún bóyá wedding. Bẹ́ẹ̀ni. Mo fẹ́ lò wọ́n fún bẹ́ẹ̀rẹ́ àsọ̀rọ̀ wọn. Ẹ lè pè wọ́n. Bẹ́ẹ̀ni. Gbogbo eléyìí tó ń ṣe yẹn fíìmù tìrìkì ti pọ̀ jù náà. Wọ́n á ṣe editing, wọ́n á ṣe. Bẹ́ẹ̀ni. Tí eléyìí tẹ́ bá ti rí dẹ́ pé ó jẹ́ natural wọn yẹn. Kọ́dọ̀ máa jábàtà, mo like ẹ̀. Àṣà wa ni ó yẹ ká dẹ̀ máa gbé wọn lárugẹ kẹ́kẹ́. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Ìjọ Sokosi sir. fifty million. fifty million wọ sir. ọmọ wo èmi lè dúró wo show yìí mọ́. mo ti fẹ́ bẹ̀rẹ̀ show. mo ní emergency. ẹ jẹ́ ká wo show ṣe bẹ́ẹ̀ ni láìka àwọn bàtà. later later later. ẹ má lọ fifty million. wo kò sọ fún mi fifty million. fifty million. fifty million tó ń pariwo. yé. Folashade, I'd like to ask you a direct question, and I want a yes or no answer. Hmm? Now, take for instance, be same mother, same father, ló be èmi àti ẹ, or somehow, somewhere we are related. And then I told you that I'm getting a letter, don't threaten life me, but tí n bá proceed pẹ̀lú wedding yẹn kó máa pa mí. In your church mind and with your church mind, would you advise me to go ahead into such marriage? Uncle Jọmí lójú, mo ti sọ fún yín empty thread lásán ni gbogbo àwọn letters tẹ̀ ń rí. empty thread ni pé èèyàn máa sọ pé òun máa pa mí tí n bá proceed àwọn tí n bá go ahead ó sọ pé in my own interest. àyẹn empty thread ni ibi kan lára àwọn losers àwọn ex àǹtí mi ni mo mọ̀. o mẹ tó Ah, ah, really mo mọ. Ah, i want to meet him mo fẹ́ kó arrange meeting láàrin mi àti i need to meet that person ẹ tó láyà tó lè máa kọ lẹ́tà yẹn sí mi tó kọ one tó kọ second tó kọ third one tó dẹ̀ bold i want to meet that person and i must meet him. ìlú jẹ́ mi lójú ẹ̀fọ́ ni kí lẹ fẹ́ meet irú èèyàn bẹ́ẹ̀ yẹn fún ẹni tí ò tó yín olóòórùn máa wọn pàdé ẹ máa pariwo wọn hmm. ẹ bára àzàrà yín. kí láǹtí ẹ náà wà lọ́sọ̀dọ̀ olóòórùn tẹ́lẹ̀tẹ́lẹ̀. a ní x lè yàn. bọ́ mo fẹ́ mì tẹ̀ mo fẹ́ mọ̀ nǹkan torí tó fi kọ lẹ́tà yẹn sí mi tó bá jẹ́ x kó máa bá x lọ kó máa bá past lọ́nà ó ṣe máa kọ lẹ́tà yẹn sí mi. ẹ ní ìdẹ owó mo lọ lé ẹ fún mi lówó. kí fún ẹ ní owó náà mú lọ lè. ẹ o àwọn kí mo fẹ́ fún ẹ àní kò ní tòótì ẹ tó ń kọ lẹ́tà tó ń tẹ̀wò fún òótọ́ ní wọ́n fún ẹ lówó. alẹ́ ní ìdẹ ẹ wọlé ẹ jáde jàre mi tẹ́ ẹ sọ igun ẹ dáhùn. if i still insist i must meet the person mo gbọ́dọ̀ meet ẹni tó tó tó. Hello? Hello, How are you? I'm fine. You know what? Let's go on with the wedding plan. Yeah. Seriously, thank you and God bless you. You're welcome. Oh! <laughs> ah! I ah! think I, I almost beefed you when they gave it to you, but... Mm, best days of life! What's going on? No, they're just going through this agricultural policies or something. Oh, no, no, no more. Thank you, darling. I need to call my friend. All right. Bye. Bye, darling. Um, see, um, I am Nibam sorry. spoke with me, and um, she gave me a word that um, nothing is going to go wrong. But no, I'll be police officers, you know, so mom and dad, so everybody will be at, at alert. And, uh, and that word gave me courage. This I'm, I'm a bit um, assured that I'm safe. Coupled with the fact that, you know, by your no, you know, Omoyo. Mm. Then no sita concern. Uh, if I combine those two things, I think I should. Um, I should be treading on the safe path. Uh, so, I just, I'll just go ahead with the wedding. I mean, people want to know like once and for all. Let me just, let me wear that. I'm calling uncle, whatever comes out of it. But I know with all those strategies and kan group position. It's just that it's rather unfortunate pé o lè gbọ́rọ̀ I'm sorry o, oh, sorry to use this word. Obìnrin tí to tó tó wà desperate, ó fẹ́ lọ́lé ọkọ, tó good guy like you, what do you expect? No, no. let me ask you a question ṣé òun ni wọ́n kọ lẹ́tà sí ni àbí wọ́ no let me ask you another one ṣé òun gbọ́gbọ́ ló kọ lẹ́tà ni or anonymous someone we don't even know at all now wà ló believe ọ̀rọ̀ obìnrin oh well let me just tell you something they wrote the first letter the second one the third one whether it is uh, an empty threat or a loaded one we cannot say tí nǹkan burúkú bá dẹ̀ ṣẹlẹ̀ ọlọ́run jẹ́ kí nǹkan burúkú ṣẹlẹ̀ sí olódì o bọ́ tó bá ṣì nǹkan burúkú bá ṣẹlẹ̀ sí olódì tó mú balẹ̀ ọlọ́run jẹ́ kó ṣẹlẹ̀ sí ẹ no you try and think about it obìnrin yìí o máa fẹ́ so many guys tó bá fẹ́ ta sample wọn lọ ta enjoy wọn tó bá wish a marry tó bá fẹ́ tó bá fẹ́ she will live and now wọn lọ ń gbé oh, bayọ̀lé bayọ̀lé tó yẹ pé gbogbo ọjọ́ ayé ọtí ni kò mú anything ọtí ni o lẹ́yìn ọtí ọtí ló kù. in a way you have a point you are making sense. Ah. whether it is empty whether it is loaded we cannot say tó bẹ́ẹ̀ bá ti rá wọn ní ta ti mú wọn tọ́lọ́pàá mú wọn sí àmàlà okay fine this angle yìí ló ti ń bọ̀ but we don't even know whoever this person is. door. what do you want me to do? That if you want money, any amount, I will pay whatever you want. Shut your mouth. Shut your mouth. Or I'll shut it for you permanently. Baba. Baba. ṣé ibà jẹ́ consent àbó yàwó rè wéwé ah bàbá now you listen no words from you you are dead trust me for that. yeah ṣòro di lele we can't do it alone. yeah my fẹ́ kó o ìjòkó náà fún mi we have a very big deal so we can't handle it alone. afa ó tún máa ṣẹlẹ̀ wípé tá a bá ti kúrò ní ibi báyìí. Ah! ẹ dúró ẹ̀jẹ̀ ahọ́n dà gbogbo akàn ebi ń pa mí bí ọtí bí ọtí ló ṣe mí báyìí. yẹ ẹ wá nǹkan mu yọmí lójú ló ń bọ̀ látara àárí o. jọmí lójú ló ní tébù yìí olólò máa gbé wa ṣe fàájì àmọ́ ọ̀rọ̀ tó ṣòro náà tí ó ti dé. òórùn mú mo nídìí àti mo nídìí ọtí ah! Ah! ó wà lára tí èyí ti ń pọ̀ jù. má lọ bẹ̀ má lọ bẹ̀. kí ni wọ́n máa mú. bá a máa mi tiẹ̀ mọ̀ bóyá bá máa ń ké pé àbí. kúnlé ló kúnlé ló pè mí. ta ló ń jẹ́ kúnlé. jọmí lójú fẹ́ sọ fún mi pé òun wà nìyẹn lọ. ẹ ló kúnlé ẹ kí ló ṣẹlẹ̀ mò ń gbọ́ báwo no no no sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ kí ló dé kidnap ibo ló ti ṣẹlẹ̀ kidnap ok mo ń bọ̀ mo ń bọ̀ mo ń kí ló ṣẹlẹ̀. hello kidnap. kí ló ń ṣe wọn náà ti kidnap jọ mi lójú. Ah! ṣe lè mọ pé mo sọ bọ̀ bọ̀ ẹ̀. báwo ló ṣe ṣẹlẹ̀ àwọn ohun. ẹ tẹ̀ tó náà jẹ́ ká jẹ́ ká tọ́kọ́ òun yọ̀ọ́ náà already that that is behind all this Jomojo's kidnap. Um, to them. What? Kilesa, involve the police? That is too far. The only thing Tamashensi, we just have to walk up to mommy and explain everything to her. Kalo, explain everything fún wọn solution bá ṣe wà yìí. Dad is behind this thing and I can go on a wild goose chase all this while. How, how do I even face Sam? I wish I was okay, mommy, I can't even, I can't form it in words. Hey, really? You can't form it in words? Ẹ nílé sọ àbí? Ṣẹ́rí, àǹtí mi, ọ̀rọ̀ ta ni kí bàbá máa Baba bàbá ló máa padà parí ẹ̀. Ọ̀rọ̀ ti bàjẹ́ kọjá nǹkan tá a máa ṣẹ̀ṣẹ̀ máa hide. Kí la fẹ́ hide? We just have to walk up to mommy and explain everything to her. Mommy wa ni now, wọn lè pa wá and you know she will listen to us. And you go more. So they, let's go and Tell her. ẹ jẹ́ ká lọ sọ fún wọn. Hmm. Ah. You really have a way of um, beautifying all things, you know? Of course I do, because I know this is the solution. Just, uh, God, Let's go. Hey, girls. I was just about to call you girls now. Èmi àti daddy a ti pe DPO concerning Jọmilójú so wọ́n dẹ̀ sọ pé tó máa rí anything pé wọ́n á get in touch pẹ̀lú wa ok um, ẹ láti dúpẹ́ lọ́wọ́ dáàdi yín gan is really really trying concerning this kidnap of a thing ṣe gbọ́. Um, uh, um, lórí issue Jọmilójú's kidnap a ti mọ ẹni tó wà behind it. yeah really who tani. <laughs> Talk now. Uh, <laughs> da daddy. Daddy. Who is daddy? Uh, uh, uh, daddy, your husband. My husband. Come, girls. <laughs> Month of April, call away. So don't play no hanky panky, no April Fool here, okay? So get serious, huh? Uh, What's this? Mm-hmm. ẹ nà ilé ò prove pé dádì yìí ló kọ́ nà ta ló kọ́ lè. Um, um, nǹkan tó ṣẹlẹ̀ ni pé. sí. nǹkan ṣe pé ṣe smart. oh my god. Yeah, so, you know, so, so the moral story here, you know, because the woman thought the husband will have a migraine, a more, a more heart, heart attack. But the thing is that the woman had this heart attack and the husband had 10 times milder, milder heart attack. <laughs> Mm, that's right. Yes. Okay, Daddy, the second story now. Another one, another one. Okay, okay, I tell you what this. This, uh, this is what happened in the bus stop in London. Actually, by the by the borough, we were walking along uh, uh, Stockwell Avenue. The man stood there and he saw this other guy came in. I was like, hey, how have you been? You know, have you been, Joe? I'm like, do I know you? He said, oh, you don't know me anymore. Wow, you have even gone bigger too. You are fatter these days. I want to look at himself. Uh, really, I'm fatter? I said, yeah. yeah. Oh, and you changed your hairstyle too. He said, excuse me, I don't know you. You don't know me. Oh, come on now, Joel, you know me. He said, oh, no, my name is Joseph. I'm not Joel. He said, what a change. You haven't changed your name. Mm -mm. No one said, I've not changed my name. I've always been Joseph. You know? So then I looked around. He told him, said, listen, are, are, are you okay? Are you feeling sleeping? I answer. Okay, no, clearly. I, I, I continue to cook. Oh, I'm still fine. It's all right. I, I know you're fine. Uh, I, I continue to cook. I'll finish it. Hmm? Good. Good girl. I want that. Daje, daje, That's nice. Yes. I like the taste. Mm, you like the taste. Eh? I know you like the taste. <laughs> Hmm? I don't worry. We'll continue this later. I want to sleep. Okay. I know. I know. I know. I will help you. Mm. Hmm? Let me help you. Come here. Ah. Ah. Which one's Bele, bele, bele, bele. Come, come, let's go. I'll help you. I'll help you. Mm -hmm. Should I go? Okay. What is? Mm, I know. It's very fine bottle. Mm. -hmm. <laughs> báyìí sí ọtí ọtí wò lè léyìí i'm sorry i was drunk i was drunk i'm sorry so i will do anything anything to wàá fẹ́ máa ṣe fún kò lè kò lè kò lè please Go eh, wà láàrin wa please please it will never happen again ọtí eh, yẹn náà ni ọtí yẹn náà ni iṣẹ́ ìṣúná lè léyìí báyìí. give you access to one of my accounts anytime tó bá ń kó tó bá ń wù ú lè fi ṣe lè gbowó ń bẹ anytime I've been fi so ara I've been. bẹ̀rù You are still my daughter. Hmm? You are still my daughter. Okay? 100,000. How why can you do this now? Half a million, same time. Fiam, just like that. What ti pọ̀jù now? Oh, I'm not You only one lane now. Tell anybody, I'm going to one lane. Well, alone here. I why will you do that? That's too much now. My darling, owó our money, ọmọ inú mi, wọ́n máa ń fi owó show. It's only 500,000. Yes, yes, I understand that. But the point is that at least we prepare for that. We go to my yard here, you know, you can just fiam, half a million. I mean, that's, you both know pé owó chicken change ní tẹ́lẹ̀dọ̀ ẹ̀ it does not mean anything to you okay èmi ò ju bí five hundred thousand lọ́yọ̀. èmi ò sọ bẹ́ẹ̀ mi ò sọ bọ́ọ̀lù. gbogbo ètò òun ṣe kò ju five hundred thousand lọ. olùmọ̀jà ẹni bí ọmọ sọ fún yẹn bọ̀ yóò ti pọ̀ jù náà. àwọn tó sọ ń sèwà lórí ọ̀rùn five hundred thousand ẹ̀ ń parí. o tún bó ṣe máa ń mi wálẹ̀ náà nìyẹn. But but but go a bit pọ̀jù now. No. What do you pọ̀jù You're always complaining. Ah, Still, we don't love me. Well, the put it pọ̀jù. You guys love me, but you ain't pọ̀ now. We have that bed. We ain't pọ̀ jàre. Ah, we ain't pọ̀ abba. What is the meaning of this? Yes. Davies, how could you? so low. Ayo, ayo, eléyìí kì í ṣọ̀rọ̀ stoop so low An arrangement okay? An arrangement so mo lè tún lè feeling, I can't let you go yet. really. Ah. we had an agreement. We had an agreement. Pé tó bá ti rí mi tí n bá fẹ́ fẹ́ o. You were going to release me. So what is going on? Well, that is true. A ní tó bá to fẹ́ fẹ́ kó So, lọ. Ṣùgbọ́n èmi not láti ready. Right now, listen, ìwọ náà mọ̀ bá ṣe ń bára wa bọ̀ wípé if it was you ló pàdé ni your mother would never have stepped in there it's you really wanted ìwọ ló wù mí kó lò mí gbóṣù tí mo fi máa jẹ lọ́run pé you know what I'm saying I want to be there you know so okay let's do this way give me another two years okay. two years two years pẹ̀lú ojú orí mi ah Davis ti yà wèrè honestly ó ti yà wèrè pátápátá pátápátá. okay okay jà ṣe báyìí jà ṣe báyìí if you don't want that you can get married ṣùgbọ́n a ṣì máa you know a ṣì máa lọ a ṣì máa lò bẹ́ẹ̀. Mm, honestly o ti ya wèrè tán pátápátá kò tẹ wá sí nǹkan kan mọ́ wèrè ilé ni mo rò kó wà tẹ́lẹ̀ wèrè ẹ ti já síta. nínú ọmọ ìjọ tí mo ti gbọ́ ṣe é mo ti ya wèrè i know that why are you surprised ìjọ tí mo ti gbọ́ ṣe yẹn mo ti ya wèrè listen. Ayo, Ayo, please, tell me it's a lie. Yes, it is true. Victor, I'm aware of it. be honest with you, I, I do not have any excuse for, for my behavior. I know I messed up, but there are things in life, there are things that happens to you in life that you can't explain. Like, uh, um, Shadi, look, I, I do not have any justification for what I have done, but really sorry. It's okay. Oh God. I messed up. But you continue to get, maybe. What did you gain from it? What did you gain from it? What? nothing from it. Of course, mommy tried, but maybe to ease his conscience, he actually gave me access to his account. I know his BVN number. I can actually transfer any amount I want from his own account into mine. And then lavish lifestyle See, we live like we yàrá yòlò tí mo ń the clothes I buy for you, designers, the bags, the perfumes and the likes. I didn't do it because of it. I honestly didn't do it because of what I am getting from it, but I messed up. I know. I messed up. I'm sorry. For how long? For how long will this shameful act between you and daddy continue? títí dìgbà wo lẹ fẹ́ máa ṣe lè. ó ní tí bá ti rí anybody tí mo fẹ́ fẹ́ I should tell him and it's going to stop but as it is this has stopped already right now. okay you say so. mo gbé ọmọ ẹ ti pa mí. Oh my God. lies and tell me the truth. No, she's just. No. Oh! Ayọ̀! Oh! Ah! Ayọ̀ ah, pa me? Ah! Ayọ̀ ti pa mí! Ayọ̀ ti pa me? Hurry up, girls. Clearly, Eru. What's all this? Uh, oh, so it's a conspiracy. Let the 50 million move. That's what we are doing. Where's my 50 million? Talk to me. Where is my 50 million? Davis, will you shut your mouth? Shut up on top of my 50 million naira. Will you shut your mouth? Jọ́lọ́, mo rò pé èèyàn mo ti ń bá gbé látijọ́ yìí. Mi ò mọ̀ wípé ẹranko lásán lásán èké jaja ni ẹ. Ah, how could you? What have I done? Ah, lórí owó mi. So you been sleeping with my daughter all this while and I did not even know it. Eh, huh? Oh, you want to deny it? What have I done? What did I do right? sórí gbogbo àwọn ìwé gbogbo àwọn letters tó nǹkan tó fi ń threaten ọkọ àfẹ́sọ́nà ẹ̀ gbogbo ẹ̀ wà ní kàwọ́ mi báyìí if you know what is good for you you release boy if not you will spend the rest of your life in jail. okay all right owó mi my my fifty million what, what happened to my fifty million naira. your fifty million. It's more important to you to what you've done to me, what you've done to my daughter. Like I said, go and release that boy. If you don't, you will rot in jail. You this heartless man. You this shameless man. <laughs> ìwọ ló ṣí bó ṣe gbọ́ bíi typewriter. kò sí dànù. dé láyọ̀ màá nírọ̀ ni hmm. i had given up at some point mi ò lè bẹ̀bẹ̀ mọ́ i had given up on life i, was this close to death mo yẹ risi tó bá ní nǹkan tó wà lọ́wọ́ àwọn boys yẹn hmm. wọ́n wá ń wò bí ẹ̀wọ̀n ọlọ́run ọmọ tó ti mú ojú wọn bu nọ́mbà yẹn combination wọn tó wá terrible àparí kan ìkan náà kó dáadáa dáadáa sórí báyìí kí n wà sọ́nkàn gbàtí wọ́n ní kí n máa lọ. Ah! wàá rò pé bóyá máa ṣùtẹ́ látẹ̀yìn ni. Eh! ó mọ orúkọ sinẹ́rì yẹn mi ò kóró ẹ̀rí mo rò pé àṣẹ Nollywood film mo ń gbọ́ ẹ̀yìn lẹ́ẹ̀mẹ́wàá báyìí ni tí mo ráyè tí mo sá mbẹ̀ mi ìjẹ kí ló ń kínní eré bíi olè fa those guys they are fear ó yẹ kí ha ah, no no no no no. pẹ̀lẹ́ adúpẹ́ lọ́wọ́ lọ pé àti ẹsùn ríra báyìí náà ta dẹ̀ mọ ibi tí wàhálà ti ṣẹlẹ̀ what's going to be the next action. Ah, I will take legal action. I have to attack them. I am combating them with all I have mo gbúdọ̀ fèsì ẹ̀tọ́ ni àìrú ah, yẹn gbúdọ̀ ṣẹlẹ̀ méjì kí ló dé kí ni mo ṣe kí mo rà ń gbá. liga yẹn ló lè ṣe ó fi ìyà jẹ ọ̀rẹ́ mi ibi tí mo mọ̀yàn dé màá bá wọn fà á màá bá wọn fà nonsense mo mọ̀ yàn mo mọ̀ DPO bíi fifteen ìwọ bẹ́ẹ̀ ni mo mọ̀ yàn gan. Báyọ̀lé nígbà tí wàhálà ṣẹlẹ̀ tí mò ń sọ fún ẹ méjèèjì gbà ẹ ṣe bó lóò mọ̀ yàn oníwọ̀ Báyọ̀lé. mo wà lórí òkè mo gbàdúrà ní kíkankíkan mi ìfẹ́nu kan tí ẹ̀mí mi fẹ́ bọ́. o fẹ́ni kan tí bẹ́ẹ̀ ni. nígbà tí èmi tí òun ti lọ́ọ̀sì tó ti gbé ṣé mo fẹ́ni kẹran. o jẹ́ran. àfàsùn. ah olúwa o èmi tó yẹ pé mi lè mú anything àfi bí pẹlẹbẹ kéékèèké wọn sáyé mi di pẹlẹbẹ. wọ́n á dẹni tó àdúrà ni lọ́sọ̀ọ́ lóru ẹ̀mí mi ò ẹ̀mí mi ọkàn mi ò balẹ̀ ọkàn mi ò balẹ̀ wọ́n ti rẹ̀ mi wọlé ah èmi olúwa mi ò a máa pè mí. at least mo ti live up to my own end of the bargain See, regardless kí mo sell me out because while this thing was going on when you were withdrawing money half a million two hundred thousand two fifty thousand òun gbádùn ẹ̀ ń gbà yẹn mi ò force then you sold me out it's alright now your fiancé has been released owó mi dà where is my fifty million naira fẹ́ wàhálà o okay where's my money. Ladies, listen to yourself. Listen to yourself speak. Dúró David, ṣé eré ló pọ̀rọ̀ yìí ni? Tẹ̀ dúró How do you quantify the unspeakable things you did with my mom and I? Hey, <laughs> Davis, jẹ́ kí n sọ fún ẹ, sórí gbogbo nǹkan tó it's just the tip. In ní náà ṣì ń bọ̀. Sórí good image, good boy, fine boy tó rò pé I'm going to ruin it for you. Yes, I'm going to sell your name. I'll go to the police. I'm going to go to the press. My finish ẹ. Sórí irú gbọ́ white yẹn ó máa di red mọ́ ẹ lọ́wọ́. O ò tí ì eyín tó gbẹ mi máa fi gé ẹ̀jẹ̀ padà watch me while I ruin you. Ah, ọmọdé ò mọ oògùn ó ń pè lẹ́fọ̀ọ́. Let's play the game. <laughs> um, done. Into tó by sí ni báyìí madam in mi tọmọtọmọ ẹgbẹ́ pẹ̀lú àwọn ọmọ yẹn I want them kidnapped put them away torí the team, bá sì yẹn tibí tó fẹ́ jáde kò lè tí bá gbọ́n adẹ́fẹ́ nígbà lọ́wọ́ náà àyànjú wọn yes torí ọ̀rọ̀ yìí ò di ọ̀rọ̀ òkúta síntẹ́sẹ̀ wà ń ta a máa pa wọn dànù ni that's how I want it mo máa fún yín ní further details any questions. Okay. Good. Good. so tìbí náà máa. ṣé chief akomolafe davis wà nílé. kí ló ṣẹlẹ̀ sá. my friend àdúgbò chief akomolafe davis wà nílé. asa Good day, Chief. Yeah, hello. Uh, just a minute. I am Officer Ashiwaju, and this is Officer Olumide. We uh, have a warrant to invite you to our office. what for? In related to one Mr. Jomiloju Martin's case. I'm afraid, Chief, mo lè má ní àǹfààní àti But when you get to the station, you get to know anything you want to know. So, Chief. Oh. Chief Davis. Here, please. Okay, okay, thank you. ṣe rí i tẹ bá sọ pé torí nǹkan tó ṣẹlẹ̀ ẹ fẹ́ àǹtí mi mọ́ ó mì pé gbogbo moments ẹ̀yin méjì share together it's just a wasted effort and gbogbo relationship tẹ́ ẹ ló ní ups and downs everyone has a story to tell fine ẹ lè sọ pé ẹ fẹ́ àǹtí surely you will find another woman but I'm telling you her case may be worse than my sister's everything tó ṣẹlẹ̀ yìí It will serve as an history to your unborn children. Look at everything that happened. It just simply signifies that your relationship is divinely ordained. Ẹ to you alone. I want you to forgive and forget. And please continue with your relationship. I beg you. Ẹ Thank you, baby. Yeah, ah, you know, you know what? Come with me. What? Come, just come, just come, just come, just come. Just come. So I am the bona fide owner of this entire property. Oh, come on. Do you mind? What? I need to show it to the world. <laughs> Whoopee! Woo! Woo! This is how I'm telling you. I'm not dropping you. Home, home, home, home.